kí o tó gbìyànjú láti para rẹ̀ rántí àwọn ọmọ kéékèèké tí wọ́n wà ní ẹ̀gbá ibùdó odò tí wọn ò rí nǹkan jẹ tí wọn ò rí nǹkan mu bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n sì ní ìrètí tí wọ́n ó sì tún wá burú ju tiẹ̀ lọ ó sì lè wá jẹ́ olórí alásè lẹ́yìn wá ọ̀la má sọ̀rètí nù. kí o tó para rẹ kí o tó rò pé ikú ló kàn rántí àwọn ìran ọ̀la ìran ọjọ́ ọ̀la tó dára tí o ní má gbàgbé ayé ń dúró dè ọ́ wọ́n ń dúró dè àwọn àrà tó ò tí ì dá tó wà nínú rẹ̀ mọ́ para rẹ o. kí o tó para rẹ rántí àwọn ìlú tó rẹwà tó ò tí ì dé rí ìwọ náà sì lè lọ sáwọn ìlú tó dára káàkiri àgbáńlá ayé pẹ̀lú ìrírí tó dáa. kó o tó para rẹ ronú ibi tí o ti ń bọ̀ àwọn ìjàkadì ohun ayé tí o ti borí tí o sì ti là kọjá kí ló wá fẹ́ para rẹ fún ṣé nítorí ohun àlùmọ́nì ayé yìí ilé aṣọ ọkọ̀ oúnjẹ ṣó wá rí i pé kò sí ohun tó tó para ẹni lé lórí nítorí rẹ̀ máa wá rántí ní gbogbo ìgbà wípé tí a ò bá kú a ó jẹran tó ju erin lọ. kí o tó para rẹ ronú àwọn nǹkan mèremère tí ó yí ọ ká àwọn nǹkan tó máa ń múnú rẹ dùn ní ìgbà gbogbo ìwọ náà má ṣì lè gbélé ayé ṣe ohun rere. rántí ọjọ́ ọ̀la rẹ tó dára má para rẹ. rántí ọjọ́ ọ̀la rẹ tó dára má